Allah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 عبده ورسوله صلى الله عليه وعلى آله وجميع صحابته وعلى آبائه وإخوانه من الأنبياء والمرسلين وسلم تسليما كثيرا أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته نيورو كولوم ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run adúpẹ́ fún ọlọ́run akí ọlọ́run ayin ọlọ́run o àfi ògo fún ọba náà ọba àgbàlagbà ọba tó tóbi ju gbogbo ohun táwa máa ń kó tóbi lọ ọba lèwí lè ṣe ọba aláṣẹ lórí gbogbo ohun tó dá ọba alágbára lórí gbogbo ẹ̀dá. E ọba tó já sí pé ẹni tó bá fi ọ̀nà fi mà òun náà ni ó mọ̀nà bọ́ fọ̀nà fi mọ ẹnìkan ẹni tí ó ṣe òun tọ̀hún lọ́nà kò sí bákan náà ẹni tí ọlọ́run ọba ọba ní kí ó mọ̀nà tá a fi fi mọ̀nà ẹni tó lè fi onítọ̀hún fi mọ̀nà kò sí àwa dúpẹ́ fún ọba náà ọba tí awákàwá kún àwọn ẹni tí ń dàbí wípé a mọ̀ ń pé bẹ tí ń jẹ́ ọba a mọ̀ ń ẹnìkan bẹ tí ń jẹ́ Allah tó yẹ ká máa sìn àwa dúpẹ́ ìmọ̀nà látọ̀dọ̀ ọlọ́run a dúpẹ́ ìsìlámù lórí ẹ̀ ọlọ́run kan ṣoṣo náà ni kò sẹ́lẹ̀ míì mọ́ lẹ́yìn ẹ̀ tá a tún lè pè lọ́lọ́run kò lẹ́gbẹ́ lẹ́yìn ọlọ́run ọlọ́run lọ́kàn kò lẹ́bí kò níran kò bímọ ẹnìkan ò bí ọba tá à ń wí kò jọ ẹnìkan ẹnìkan ò sì jọ á lè fi wé ẹnìkan a sì lè fẹ́ ẹnìkan fi wé e ọba tó tayọ gbogbo nǹkan ní ọba tó ju gbogbo nǹkan lọ ní ajẹ́rìí ọba náà o kò lórogún o gbogbo àwọn tí wọ́n ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run nǹkan tó wọn ni wọ́n ń ṣe o wọn ọ̀rọ̀ lọ́hùn sí o torí pé ọlọ́run ò pín yẹlẹyẹlẹ ìkanṣo náà ni ìkanṣo náà nínú ọlá nínú agbára nínú ìjẹ́ ọba nínú ìjẹ́ adẹ́dàá nínú ìjọsìn a gbọ́dọ̀ sí nǹkan míì mọ́ lẹ́yìn ọlọ́run ọba náà àtúwájẹ́rìí pé ànábì Muhammad òjíṣẹ́ ọlọ́run ọba náà ni ẹrú ẹ̀ ni ìkẹ́ ọlọ́run ọ̀la ọlọ́run kó máa bá nàbì àti gbogbo àwọn ará ilé rẹ̀ àti gbogbo àwọn sàábì rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ṣọ́ájú rẹ̀ nínú àwọn ànábì ọlọ́run láwọn tá a ránṣẹ́ tí wọ́n á fi ọ̀nà fi mọ ayé tí wọ́n á tan ìmọ́lẹ̀ dídá ọlọ́run mà àti ìpè ìṣe ọlọ́run láṣo tí wọ́n tàn mọ́lẹ̀ bẹ́ẹ̀ sáyé àti gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ bẹ́ẹ̀ nínú àwọn tó ń tẹ̀lé àwọn sàábé àtàwọn sàábé ọlọ́mọṣẹ́jẹ́ kí ọlọ́mọṣẹ́bá ṣàlékún ìkẹ́dàá fún gbogbo wọn. lẹ́yìn wá gbà náà ẹ̀yin olùgbọ́ mi ọ̀wọ́n jùlọ akíra wa ní kíkí ọlá kíkí ọlà kíkí ìdẹ̀ra kíkí àlàáfíà tọ́jọ́sípò náà ni ó kù tá a máa fi kíra wa níjọ́ tá a bá pàdé náà gbàlìjánà tá a bá gbọ́n ni kíkí làbá máa fi kíra gbogbo gbàgbógbà tá a bá ti ríra wa lórí títì nínú ilé ni kíkí làbá máa fi kíra wa o nítorí pé gbogbo wọn ti ń jẹ́ oore ayé àti ti àlùkìyàmọ̀ àwọn ló ni wọn ní kíkí ìkójọ náà ni asalaamu alaykum wa rahmatulahi wa barakatu ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àti orí ajẹ́njẹ́ tán tí kò ní í tán láyé àti láyé àti lálẹ́ kìyàmá tí ń jẹ́ àlùbáríkà kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé. naam láì ní gbára wa ní àsìkò nítorí pé ibi tá a wà yìí ibi tí wọ́n ti ń ka àṣẹ́jú ni a kí àwọn elétò TV suna Yorùbá Yorùbá àwọn tí wọ́n gbé tó yí kalẹ̀ àwọn bàbá wa alhaji sefudin saka àríkọ́ṣe àkí àwọn bàbá náà ọlọ́jọ́ kálíkì àmọ́dá fún bàbá wa àwọn ọmọ tí wọ́n gbé tó yí kalẹ̀ ọlọ́run má jọ ń ṣiṣẹ́ o ó ti fọ̀nà fi mọ̀ wọ́n lénìí ọlọ́run má padà kọ̀dé àìmọ̀ sí wọn láyé fábàdà èyí tí wọ́n ń ṣe yìí èyí tó dájú ní tí ọlọ́run bá ń fẹ́ ni ń pé ká máa pèpè sójú ọ̀nà ọlọ́run ká máa fi ọ̀nà fi mọ àwọn ènìyàn ká máa pe àwọn èèyàn kó sí kúrò níbi nǹkan tí ò dáa lọ síbi nǹkan tó dáa ká pe àwọn èèyàn kúrò nínú òkùnkùn àánú ká yọ wọn sínú ìmọ́lẹ̀ ìsìláàmù gbogbo wa ni ọlọ́run rán níṣẹ́ ẹ̀nì ọ̀nà tí àwọn ọmọ bàbá wa alhaji seifu zakari kọ́ ṣe táwọn ọmọ wa fi jíṣẹ́ yẹn òun ni wọ́n fi gbé ètò kalẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníkéwu gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ onímímọ́ ẹ̀sìn ẹ wá bẹ̀ ẹ máa wá fi ìmọ̀ yín fi ṣàǹfààní fáyé ẹ máa wá pe àwọn èèyàn sójú ọ̀nà ọ̀la ẹ máa wá pe àwọn èèyàn sí ọ̀nà ìsìláàmù àkí àwọn bàbá wa o látọ̀dọ̀ àwọn bàbá wa Seifu Saka Àríkọ́ṣe ọlọ́mọṣàbá wa kì í naam prógámù wa ní àsìkò yìí gẹ́gẹ́ bí àkọlé tí wọ́n gbé fún wa òun náà ni at-taqwa wa ahmiyatuha fi udhiya min shira'iha ila dhabhiha òun náà ni ká sọ̀rọ̀ nípa ìbẹ̀rù ọlọ́run ìpáyà ọlọ́run kíkọnu ọlọ́run látara ẹran ilé àti kíní pàtàkì kí ni pàtàkì tí ń bẹ fún ìbẹ̀rù ọlọ́run nínú pípa ẹran léyá ó bẹ̀rẹ̀ láti ìgbà téèyàn ti dà níyàn rẹ̀ ń gbé à èmi náà fẹ́ pa léyá ó ń lọ bẹ́ẹ̀ di ìgbà téèyàn yọ jáde lápò wá lọ di ibi tó tó lọ ibi tó ń ta ẹran tó fẹ́ lọ ẹran léyá ó ń lọ bẹ́ẹ̀ títí di ọjọ́ iléyá ọjọ́ tó lówà rẹ̀ fẹ́ dúnbù ẹran iléyá gbogbo àwọn ìgbésẹ̀ yẹn gbogbo àwọn ìpele yẹn ǹjẹ́ ìní ìbẹ̀rù ọlọ́run ìpáyà ọlọ́run ǹjẹ́ ó ní nǹkan tó fẹ́ ṣe láàrin àwọn ètò yìí èyí ń ní àwọn bàbá wa tí wọ́n jẹ́ olóòtú tí wọ́n jẹ́ elétò ní ojúléeṣẹ́ amóhùnmáwòrán yìí bàbá wa fadlat sheikh abdulrahim adoktor shitu thani ọlọ́jẹ́ kẹ́mi bàbá yìí ó gùn ọlọ́ba nfàlàáfíà fi tó wọn lára má dẹ́mi wọn légbodò gbogbo iṣẹ́ biribiri tí wọ́n ń ṣe nínú ìsìláàmù kí ìsìláàmù sá máa lọ síwájú kí àwọn oníkéwù àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ ìsìláàmù kí wọ́n náà rí ayé lò kí wọ́n rí ayé gbé pẹ̀lú rọrùn tí àwọn bàbá yìí ń ṣe wàhálà lórí bẹ́ẹ̀ ọlọ́run máa sábà wa san wọ́n lẹ́sàn-án rí kí wọ́n jèrè ẹ̀ láyà tí ní ọ̀la àlàkìyàmọ̀ àwọn bàbá tó wá bí wọn lọ́mọ ọlọ́run jẹ́ káàkiri àmọ́ dáa fún àwọn bàbá náà èso orin ni wọ́n gbìn kalẹ̀ ní wúlò fáyé yìí. ọ̀rọ̀ tí àwọn bàbá yìí ní ká bára wa sọ lásìkò tá a wà yìí nìyẹn a dúpẹ́ fún ọlọ́run a ọlọ́run tá a bá fẹ́ sọ̀rọ̀ ìbẹ̀rù ọlọ́run nínú pípaléyà a rí wípé yóò máa bẹ lábẹ́ ìbẹ̀rù ọlọ́run nínú ìṣẹ̀mí ọmọ ènìyàn pàtàkì ìbẹ̀rù ọlọ́run nínú ìṣẹ̀mí ọmọ ènìyàn pàtàkì ìbẹ̀rù ọlọ́run nínú iṣẹ́ tí ọmọ èèyàn gbé dání tí ó máa ṣe láyé. ń gbọ́ ọjà sí pé kò sí iṣẹ́ kan tí èèyàn bá ṣe kò sí gbogbo ohun yòówù yéèyàn kéèyàn lè ṣe láyé bí ọba ṣe pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ìṣekúṣe ni ó ṣe àṣìṣe ni ó ṣe nítorí pé méjì náà ni béèyàn ọba bẹ̀rù ọlọ́run yóò tẹ̀lé ìfẹ́ inú ẹ̀ ìfẹ́ inú ò sì ní gbéyàn lọ síbi tó dáa ìfẹ́ inú ò sì ní kọ́yàn ní nǹkan mọ̀ ọ́n ṣe ìfẹ́ ẹnu kò ní la ọ̀nà tọ́tọ́ fẹ́yàn bí kì í bá já sí pé ọ̀nà àánú ni àti nǹkan tí ọ̀dà ni ìfẹ́ ẹnu yọ̀ kọ́yàn. kódà kọjá sí pé ohun tóluwa rẹ̀ fẹ́ ṣe yìí ohun tẹ́sì tọrọ lọ́dọ̀ ẹ̀ ni ohun tọ́lọ́hun nídìí lọ́dọ̀ rẹ̀ ni ohun tọ́lọ́hun fẹ́ lọ́dọ̀ rẹ̀ ohun tọ́lọ́hun tọrọ ń pè ṣe ọ̀ranyàn Ọlọ́hun ni bí ó ṣe pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́hun yóò ṣiṣẹ́ náà lásán tí kò ní wúlò fún torí pé ọlọ́run nígbà iṣẹ́ téèyàn bá ṣe tí kò bá sì bẹ̀rù ọlọ́run bá ń bẹ̀. nítorí eléyìí ìtorí ewu tí ń bẹ nínú ká ṣiṣẹ́ kíṣẹ́ ní kọ́ wá iṣẹ́ yẹn kọ́ wá ṣàfẹ́kù ìbẹ̀rù ọlọ́run ewu tí ń bẹ ń bẹ náà ni kéèyàn pàdánù iṣẹ́ náà lákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì kéèyàn wá jíyà lọ́dọ̀ ọlọ́run látara aṣẹ́ tó ṣe tí kò sí bẹ̀rù ọlọ́run bá ń bẹ̀ ewu tí ń bẹ ń bẹ̀ òun náà ni àwọn bàbá fi gbé ìkàlẹ̀ ń pé a iléyá ní súnmọ́ wa yìí làwa náà ń súnmọ́ báwo láṣẹ ṣe pé àwọn jàmọ́ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin láwa tá a láníyàn pé fẹ́ paléyà báwo láṣẹ pera wa sí àkíyèsí. Si wípé ètò ọlọ́run tá a fẹ́ mú wáyé yìí sunna anabi muhammad sallallahu alayhi wa sallam tá a fẹ́ gbìyànjú ẹ̀ yìí báwo la ṣe ṣe é tá a fi rí èrè tí ń bẹ́ńbẹ́ níyàn ayé àti náà lálùkẹ́ àmọ́ tí ó sì tún wá ní di ìbálẹ́jọ́ fún wa níwájú ọlọ́run. jama alákọ̀ọ́kí ń pè ní kápáyà ọlọ́run ká kọnú ọlọ́run ká bẹ̀rù ọlọ́run ìpáyà ọlọ́run òun náà ni kéèyàn sá fún ìyà ọlọ́run kéèyàn sá fún kéèyàn sá fún ìbínú ọlọ́run kí ọmọ ènìyàn kó sá fún ìbánijà ọlọ́run nínú ọ̀rọ̀ nínú èrò nínú iṣẹ́ nínú gbogbo àlámọ̀rí ọmọ ènìyàn. ìwá sá fún ìyà ọlọ́run ìsá fún ìbínú ọlọ́run ìdáàbòbora ẹni àti ìmú gàgá fi dínra ẹni kò níbi ìyà ọlọ́run ọ̀nà méjì náà ló pín sí. Si àkọ́kọ́ bẹ̀ ohun tọ́lọ́run ní kéèyàn má ṣe ẹ má tún débi ẹ o ẹ má ṣe é o èèyàn ó gbìyànjú kò ní í débẹ̀ nítorí pé tọ́ bá débẹ̀ ó jìyà tọ́ ọ bá débẹ̀ ó kàn gbáko ìbẹ̀rù ọlọ́run ni yóò kọ́ dín ẹ tí ò ní jẹ́ kó débẹ̀ ìbẹ̀rù ọlọ́run ni ìbẹ̀wò ọlọ́run kejì òun náà ni ohun tọ́lọ́run ní ká ṣe mo fẹ́ kẹ́ ẹ ṣe yìí mo fẹ́ kẹ́ ẹ ṣe yìí mo fẹ́ kẹ́ ẹ ṣe yìí gbogbo àwọn àṣẹ tọ́lọ́run pa wá kéèyàn kéèyàn gbìyànjú láti mú àwọn àṣẹ ọlọ́run ṣẹ nítorí pé wọ́n máa ń pé tóun ọba mú àṣẹ ọlọ́run ṣe ọlọ́run ó jẹun níyà ọlọ́run ní ká kírun ìbẹ̀rù ọlọ́run yóò sọ ọ́ dẹni tí ó kírun nítorí pé wọ́n máa ń pé tóun ọba kírun òun ó jẹ̀yà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ká ṣe òun lóhun ká ṣe òun ní ọba àṣọ ká ṣe òun ní àṣọ ká pe òun lọ́kàn ṣo àtúgbọ́dọ̀ fi kankan mí fi kó òun ọlọ́run ọba mọ́ ọmọ ènìyàn ìbẹ̀rù ọlọ́run yóò jẹ́ kó ṣe kí ni kó ṣe ọlọ́run ọba ní aṣọ. látara eléyìí ìbẹ̀rù ọlọ́run yóò máa wá jẹ jáde látara iṣẹ́ tọ́lọ́run ní kọ́ ọmọ èèyàn ṣe tẹ́sìn nídìí lọ́dọ̀ èèyàn gbogbo tẹ́sìn tọrọ lọ́dọ̀ wa ń pé ká ṣe ìbẹ̀rù ọlọ́run yóò wá túláàsì ọmọ ènìyàn pé ohun tí ẹ̀sìn ni kò ṣe ò bẹ́ẹ̀ sì ń ṣe ni kò ṣe ni ò ṣe é nítorí pé béèyàn bá lọ fi ìfẹ́ inú fi ṣẹ̀sìn tó o bá fi ìfẹ́ inú fi ṣe ọ̀kan nínú àwọn nǹkan tẹ̀sìn nídìí lọ́dọ̀ rẹ ìbáwí o dáàbò bo ara ẹ níbi ìbínú ọlọ́run ọlọ́run ó bínú sí ọ ìbínú àkọ́kọ́ iṣẹ́ tó o ṣe é nì ẹni o ṣiṣẹ́ fún tó o ti ṣe é bó ṣe ní kó o ṣe é kò ní gbà á lọ́wọ́ ẹ̀ ọ̀pàdánù ẹ̀ ọtún wá lè wá lọ já sí wípé iṣẹ́ tó o ṣe é nì tó o ṣe é bó ṣe ní o ṣe é o tún lè wá jẹ ìyà lọ́dọ̀ Ọlọ́run tó tún jẹ ìyà lọ́dọ̀ Ọlọ́run nítorí pé iṣẹ́ tó o ṣe tá a gbà lọ́dọ̀ ẹ̀ o ò tí o ò tí bọ́ òkú kúrò lọ́rùn ara ẹ látara iṣẹ́ náà. èyí ń ní ó jẹ́ kí a wá sọ pàtàkì ìbẹ̀rù ọlọ́run nínú pípaléyà nítorí pé tá a bá wo ìtàn tá a bá padà sẹ́yìn nípa kí ló bí à ń paléyà lénìí tá a bá gbojú wẹ̀yìn tá a lọ ka ìtàn nínú Al-Qur'ani a padà rí i wípé bó bá di bí ń pa ọmọ ènìyàn ń paléyà ohun tó fa ìpùlẹ̀ rẹ̀ ìbẹ̀rù ọlọ́run ni ìbẹ̀rù ọlọ́run pa á mọ ṣàdéhùn fọlọ́run nígbà tó bẹ̀rù ọlọ́run níjọ́ náà lọ́hùn tó wá ṣàdéhùn fọlọ́run ìbẹ̀rù ọlọ́run ní pé àfi kí n ṣe kí ni àfi kí n ṣíkà àdéhùn ọlọ́run ẹ wá rí ohun tó bí kalẹ̀ èyí ò ní ọjà kan rántí bàbá wa àgbà bàbá àwọn ànábì ọlọ́run ẹni tí ń jẹ́ ìpùlẹ̀ nínú àwọn tí wọ́n ń ṣe ọlọ́run ọba láṣọ Imamul Muwahhidin nabiyuna Khalilur Rahman Ibrahim aleyhi salatu wa salam èyí ò ní ọjà kan rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ látara láti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ látara anabiwa ibrahim aleyhi salatu wa salam àti ọmọ rẹ̀ ismail nabiyullah ismail aleyhi salam nígbà tí baba ńlá wa ibrahim tó ṣe àdéhùn síwájú ọlọ́run ọlọ́run tán lọ́mọ nípúlẹ̀ kò tètè rọ́mọ bí ìyá ọmọ jẹ́ òǹgbẹ ọmọ gbẹ débi wípé ọwọ́ bá a débi gbọ́ ọlọ́run tó o bá sì lè bùn mí lọ́mọ máa fi ọmọ náà fi rúbọ fún wọn ọlọ́run ọba ni àdébí rẹ mo ṣàdéhùn níwájú ọlọ́run jàmá láì ní gbarawa lásìkò ọlọ́run wá fún ànábì Ibrahim lọ́mọ lẹ́yìn ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ ọdún kọjá ìgbà wa lọ anabi ibrahim wa gbàgbé àdéhùn ó gbàgbé àdéhùn tó ṣe pẹ̀lú ọba rẹ̀ ń pé ọmọ tó bá bùn mí màá fi rúbọ fúnra ọlọ́run ọba ní ọlọ́run ara anabi ibrahim létí gbà bàbá yìí àdéhùn tẹ́ ẹ ṣe ẹ ni anabi ibrahim wa lálàá ó wá sùn ọ́ lálàá ọkàn rẹ̀ lẹ́ni tí ń dùn bú ọmọ ẹ̀ ó wá ń láyìí àlá eléyìí kì í ṣe àlá asán àlá látọ̀dọ̀ ọlọ́run tí wọ́n á rán ni létí àdéhùn tá a ṣe pẹ̀lú ọba ọba àgbàlagbà ni ìbẹ̀rù ọlọ́run tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí òun ló gbé ànábì Ibrahim dìde òun ló gún un ní kẹ́sẹ́ lọ́táájí tánàbí Ibrahim ó fi lọ ọ̀dọ̀ ọmọ rẹ̀ ń gbé yáàbò náyà ní àrọ́ fílímù náà mi àní àdìbàkúkà fanzur mọ́dá tààrọ́ kọ́ọ̀là ya abati ifalmatu umar satajiduni insha allah mina sọbirin. náà ni a gbọ́dọ̀ sọ̀rọ̀ léyà ká má sọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run gbogbo ẹni tí ó bá ti fi ìbẹ̀rù ọlọ́run fi ṣiṣẹ́ ọlọ́run ò nílò ẹ wo ìbẹ̀rù ọlọ́run tó pé ìbẹ̀rù ọlọ́run ló pilẹ̀ à ń palẹ́yà jàmá anabi ibrahim ọmọ akásùn náà tó bí ọlọ́sọfọ́mọ ọdún wọ ọmọ mi o mo ti sùn mọ́ lálá o àlá tí wọ́n rán mi létí nítorí pé mo ṣe àdéhùn pé tọ́lọ́run bá fi mi tọ́lọ́run bá bù mí lọ́mọ ọmọ màá fi rúbọ fún ọlọ́run ọba ni ìwọ náà ìwọ náà lọ́lọ́run sì fi bù mí. mo lálàá pé mo ń dúnbù rẹ lórí àṣẹ látọ̀dọ̀ ọlọ́run àti ìránnilétí látọ̀dọ̀ ọlọ́run irú Baba wo ló tó bẹ́ẹ̀ nu zamanu tá a wà yìí ọmọ kan ṣo náà àmọ́ ìbẹ̀rù Ọlọ́run pé ah! ọba tí mo ọba tí mo ṣàdéhùn fún kí n bá ṣíkà àdéhùn ń jìyà lọ́dọ̀ ọba náà ànábì Ibrahim ànábì Ibrahim ṣíkà àdéhùn ẹ wá wo ọmọ ẹ wá wo ọmọ dáadáa tó bàbá dáadáa jáde tọ́bájọ́mọ míì ni yóò ní kí ni jẹ́ bẹ́ẹ̀ ah! bàbá yìí tó ti ń lo ayébọ̀ láti ìgbà látijọ́ yìí ní ìsìn ìgbà olè mí dẹ́tọ́ fẹ́ dúnbù ọmọ mi ò yarí mọ́ bàbá yìí lọ́wọ́ àmọ́ ànábì Ismail aleyhisalaam ọmọ dáadáa kò yarí mọ́ bàbá yìí lọ́wọ́ ìbẹ̀rù ọlọ́run àti ìpáyà ọlọ́run tó gbìrò ọlọ́run látọ̀dọ̀ bàbá ẹ̀ nígbà tí bàbá yẹn sọ fún pé ọlọ́run ọba ló pa láṣẹ bẹ́ẹ̀ lórí àdéhùn tí mo ṣe fún ọlọ́run àtọ́bálẹ́pọ̀ ọlọ́run náà ni sátẹjídù ni inshàlá mina sọbìrì ah ohun tí wọn ní o ṣe àdéhùn tó o ṣe fún Ọlọ́run tètè yá wá ṣìkà ẹ dájúdájú ó rìn bílẹ̀ tó ní pé màá ṣe sùúrù fún ẹ tó fi ṣìkà àdéhùn Ọlọ́run lórí mi jẹmọ ẹwọ ìbẹ̀rù Ọlọ́run ẹwọ ìpáyà Ọlọ́run níjọ́ tá ànábì Ibrahim wá níjọ́ tí ilẹ̀ ọjọ́ náà mọ́ tó gbé ọmọ ẹ̀ dùbúlẹ̀ tí ń fẹ́ dúnbó ọmọ ẹ̀ àwọn ní mímọ̀ ní jẹ́ ká mọ̀ pé wọ́n ní sánmọ̀ ń mì jọ náà gbogbo àwọn mọ̀lẹ́ka ọgbọ̀n àwọn mọ̀lẹ́ka tó sá fún sánmọ̀ ń pé a ìmọ̀nù wo ló tó báyìí ìbẹ̀rù ọlọ́run wo ló tó báyìí ìgbàgbọ́ wo ló tó báyìí àmọ́ lọ́lá ìbẹ̀rù ọlọ́run lọ́lá ìgbà fún ọlọ́run ọlọ́run ní rẹ̀ Ibrahim ó ní dúnbó ọmọ rẹ̀ wọ́n wá fi ẹran àgbò wọ́n fi pààrọ̀ ọmọ fún un tọ́ba ajá sí pé ìbẹ̀rù ọlọ́run lànàbí Ibrahim rí lóníjọ́ náà lọ́rọ̀ rẹ̀ fi dùnùdùnù ló fi di ayọ̀ jẹ́ gbogbo ẹni tó bá fẹ́ paléyà ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ fi ìbẹ̀rù ọlọ́run ọba sínú iṣẹ́ tó fẹ́ ṣe tó pé béèyàn bá paléyà èèyàn ń paléyà nítorí ọlọ́run ni béèyàn bá paléyà èèyàn èèyàn gbọ́dọ̀ èèyàn ní láti rí ìdùnnú àti ayọ̀ lẹ́yìn iléyà tó bá pa tó bá ṣe pẹ̀lú kíni pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run tó bá ṣe pẹ̀lú ìpayà Ọlọ́run. jama tí a bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí Ọlọ́run sì torí ẹ̀ tó gbé ètò iléyà kalẹ̀ tí Islam sì torí ẹ̀ tó gbé ètò iléyà kalẹ̀ a rí wípé àwọn nǹkan wọ̀nyẹn kò sọ́nà tá a lè gbà àfi ká ṣe kí ni àfi ká ká fi ìbẹ̀rù ọlọ́run ọba ká fi ká fi ṣe nítorí pé iléyá nísìn iléyá nínú ìsìláàmù ohun àmì ńlá ló jẹ́ nínú àwọn nǹkan tẹ́ ọlọ́run bá fi ṣe àmì fún ẹ̀sìn tó ṣe pé anabi muhammad sallallahu alayhi wa sallam anabi sì anabi sì gbé e kalẹ̀ tánàbí ń ṣe é ó fi ń súnmọ́ ọlọ́run ó fi ń dúpẹ́ oore fún ọlọ́run lórí oore tí ọlọ́run ọba ṣe fún òun ànábì àti gbogbo àwa mùsùlùmí lórí ìmọ̀nà tọ́lọ́run ṣe fún wa ànábì gbé e kalẹ̀ ń ṣe é ó fi kọ́ṣe bàbá rẹ̀ àgbà Khalilur Rahman nabiyuna Ibrahim alayhisalam ànábì gbé e kalẹ̀ ń ṣe é bẹ́ẹ̀ ó fi kọ́ṣà anábì Ibrahim alayhi salatu wa salam lórí ètò àti lórí ìlànà látọ̀dọ̀ ọlọ́run àti lórí òfin tọ́lọ́run ṣe kalẹ̀ fún un tẹ̀gbọ́n ọlọ́run gba pa ọlọ́run pàápàá ọba pàápàá lára ti sọ fún wa nínú alukur'ani pé bàdà a'udhu billahi minash shaitani rajim walikulli ummatin ja'alna mansakan liyadhkuru smallahi ala ma razaqahum min bahimatil an'am ọlọ́run ní gbogbo ìjọ kọ̀ọ̀kan náà la gbé àwọn àyájọ́ kan àwọn àsìkò kan àwọn iṣẹ́ kan tó máa jẹ́ iṣẹ́ ìbáàdà tí ó máa jẹ́ iṣẹ́ ìfisìn ọlọ́run tí ó máa jẹ́ iṣẹ́ ìfirántí ọlọ́run tó jẹ́ pé látara àwọn iṣẹ́ yìí ní gbogbo ìjọ kọ̀ọ̀kan náà ni wọ́n máa rántí ọlọ́run ni wọ́n máa kí ọlọ́run ni wọ́n máa bàbàrà ọlọ́run látara àwọn nǹkan tọ́lọ́run ṣe fún wọn nínú àwọn ẹranko tí wọ́n ń jẹ nínú àwọn ẹranko màálù ni ẹran àgbò ni ẹran ràkúnmí ni ọlọ́run ní kìí ṣe kìí ṣe orí ẹ̀yìn ìjọ ànábì Muhammad ló ti bẹ̀rẹ̀ àti ṣe é bẹ́ẹ̀ fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjọ́ kó tó kàn yín a gbé àwọn àyájọ́ kan a gbé àwọn ètò kan kalẹ̀ fún wọn nínú ẹ̀sìn kọ̀ọ̀kan wípé àwọn ètò wọ̀nyí ibẹ̀ lẹ́ẹ̀tì máa dúpẹ́ fèmí ọlọ́run látara jíjẹ mímu tí mo ṣe fún yín látara àwọn ẹranko tẹ̀ ń tẹ́ tí mo fi ṣe ìkẹ́ fún yín. ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ọlọ́run tìkálá ẹ̀ náà ló gbé kalẹ̀ fún wa pé ká máa fi àwọn ẹranko yìí ká máa fi wọn fi dúpẹ́ fún ọlọ́run ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ǹjẹ́ a gbọ́dọ̀ wá ṣe nǹkan náà pẹ̀lú ìfẹ́ ẹnu. No? tó bá jẹ́ bí àgbọ̀rọ̀ ṣe pẹ̀lú fẹ́ẹ́nù nítorí pé iléyà tá a fẹ́ pa yìí kì í ṣe wípé ọkàn ọkàn àwọn ìmáàmù kankan wọ́n kàn wọ́n kàn tẹ̀ kéré ẹ̀ kàbí wọ́n kàn gbé e kalẹ̀ fúnra wọn kọ́ kàbí àdádálẹ̀ nínú ẹ̀sìn kan dájúdájú kápaléyà ètò ni òfin ni tó fẹsẹ̀ rinlẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run ọba àti látọ̀dọ̀ ànábìà Muhammad sallallahu alayhi wa sallam nítorí pé ọlọ́run bá pa á lára ọ̀pá ànábì muhammad láṣẹ ń gbé fasọ́ọ̀lì rọ̀bíkà wanhar ń gbé rẹ muhammad lọ kírun fún ọba rẹ kó o sì gún ẹran ọlọ́run ọlọ́run pa ànábì láṣẹ pé lọ paléyà ànábì a sì máa paléyà nígbà táná títí gbogbo gbà tánábì fi lò gbèsè ayé ànábì a máa paléyà tánábì fi hàn wá pé iléyà ohun téèyàn ń pa ni iléyà ohun tí mùsùlùmí gbọ́dọ̀ ṣe kíni tó gbọ́dọ̀ gbìyànjú kóun náà kára ẹkún ẹni tí ó pa bí ìtẹ ìṣòro yàn àmóore ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ púpọ̀ ẹ̀san ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ púpọ̀ àmọ́ kéèyàn kéèyàn fi lè rí oore àti ẹ̀san tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyàn ó ṣe kíni èyàn ó ṣe pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run èyàn ó ṣe pẹ̀lú ìpáyà ọlọ́run èyàn ó ṣe pẹ̀lú ìkọnú ọlọ́run nítorí pé tó o ṣe pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run tó o sì ṣe pẹ̀lú ìpáyà ọlọ́run ọ̀ràn kọjá sí pé ọ̀pá léyà àmọ́ ládàá léyà kò ní kàn ọ́ tọ́ba tó gbèrè àlìkí àmújọ́ tọ́lọ́ bá ń pín ládàá fáwọn tó pín ládàá fún ó rí i pé wọ́n bá jẹ́ ẹ̀júlẹ̀ níwọ̀n náà bá gbà gbà tí mo ti wà láyé mo máa ń pẹran mo kọ́ra mo pa mẹ́wàá rí mo pa vẹ́ẹ̀ rí mo pa ogún rí mo pa márùn rí èyí sì rí ládàá kan lẹ́ni ṣé o fi bẹ̀rù ọlọ́run fi ṣe ǹjẹ́ torí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a bẹ̀rù ọlọ́run tọ́ba ti di apá kejì a máa bá ọ̀rọ̀ lọ lórí ètò ìbẹ̀rù ọlọ́run pàtàkì ìbẹ̀rù ọlọ́run lórí ilé apípa. Allahu alhamdulilahi rabbil alamin wasalaatu wasalaamu ala ashrafil mursalin sayyidina wa nabiyina muhammadin sallallahu alayhi wa sallam adúpẹ́ fún ọlọ́run akí ọlọ́run ayin ọlọ́run asitọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún anabi muhammad sallallahu alayhi wa sallam naam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń pípàtàkì ìbẹ̀rù ọlọ́run àti ojúṣe ńlá tí ìbẹ̀rù Ọlọ́run fẹ́ kó látara a rí wípé Ọlọ́run bọba àlékè gan ti ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ fún wa nígbàtí Ọlọ́run sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ń pé ba'da a'udhu billahi minash shaitani rrajim lan yanala Allaha luhumuha wala dima'uha. ولكن يناله التقوى منكم. ẹ̀rí ọlọ́run ní ẹran iléyà tẹ́ fẹ́ pààyàn títóbi ẹ̀kọ́ ọlọ́run fẹ́ lò ó ẹran iléyà ẹ̀ tóbi mm-hmm. ọlọ́run ní kì í ṣe ẹran tẹ́ fẹ́ pa ṣé òun ọlọ́run ẹ̀ sáà jẹran ọlọ́run ẹ̀ jẹran ọlọ́run lòun ò ní ìdí ẹran jíjẹ òun ò sì fẹ́ mu ẹ̀jẹ̀ òun ò ní ìdí ẹ̀jẹ̀ ẹran tẹ́ fẹ́ pọ̀ òun ò sì ní ìdí ẹran tẹ́ ẹ fẹ́ pa àmọ́ ohun tóun fẹ́ lò lára yín <clears throat> òun náà ni ohun tó jẹjẹ látara bàbá àwọn ànábì ọlọ́run ibi tí ilé á ti bẹ̀rẹ̀ ànábì Ibrahim alayhi salatu salam òun náà ni ìbẹ̀rù ọlọ́run ọlọ́run ní ìbẹ̀wọ̀n èmi ọlọ́run tẹ́ ẹ fẹ́ fi ṣe é òun lèmi ọlọ́run fẹ́ lò ìbẹ̀wọ̀n èmi ọlọ́run tẹ́ ẹ fẹ́ fi paléyà òun lèmi ọlọ́run nídìí látọ̀dọ̀ yín kí n fi wò ó ń pé ta ní bẹ̀rù èmi ọlọ́run bá nínú yín kàbí ta ní tó fẹ́ ṣe tiẹ̀ pẹ̀lú ìfẹ́ ẹnu. jama anabi muhammad sallallahu alayhi wa sallam anabi owó yín o ọlọ́run bọ́ba àlékè kò fẹ́ wo owó yín kò fẹ́ wo súra yín bẹ́ẹ̀ ṣe yáàyì tó alágbájá ló yáàyì lágbájá ló dùn ún wò yìí kò fẹ́ wo ohun tẹ́ ẹ ní nínú owó ṣùgbọ́n ọlọ́run fẹ́ ohun tọ́lọ́run fẹ́ wò lára yín ẹ̀mí ẹ̀mí yín àti iṣẹ́ tẹ̀ ń ṣe àti ẹ̀mí tẹ̀ fi ń ṣiṣẹ́ náà nítorí pé iṣẹ́ tẹ́ ẹ bá ń ṣe tẹ́ ẹ bá fi ẹ̀mí dáadáa ẹ̀mí mímọ́ fi ṣe tẹ́ ẹ bá fi ẹ̀mí ìbẹ̀rù ọlọ́run bá fi ṣe ọ̀bì um, ọlọ́run nílò kọ́dà kò fẹ́ wo ẹran tẹ́ fẹ́ pa á ẹran náà ló tóbi ẹran àfa ẹran aláàjì ẹran àwọn tó ń palẹ̀ ẹran ládùúgbò ẹran ẹran ẹran ẹ̀ ló gbé gbogbo àwọn ẹran tí ń ládùúgbò ẹran ẹ̀ ló gbé gbogbo ẹran wọn mi ọlọ́run anábì lọ́lọ́wọ̀n fẹ́ lò kì í ṣe owó tá a fẹ́ kó jáde òun kọ́ lọ́lọ́run fẹ́ lò kì í ṣe súwèé ẹran tá a fẹ́ pa òun kọ́ lọ́lọ́run fẹ́ lò àmọ́ iṣẹ́ iṣẹ́ tá a fẹ́ ṣe fọ́lọ́run ìjọsìn tá a fẹ́ fi ẹran tá a fẹ́ pa ni ìjọsìn tá a fẹ́ fi ṣe fún ọlọ́run ìsúnmọ́ ọlọ́run tá a fẹ́ fi súnmọ́ ọlọ́run bí ó ṣe rí lọ́kàn wa òun gangan ni ọlọ́run bá fẹ́ lò ní ara ẹnìkọ̀ọ̀kan wa tọ́bọ̀ wá jẹ́ bẹ́ẹ̀ jama fatakuwa Allah matlubun fil udhiya tọ́bọ̀ wá jẹ́ bẹ́ẹ̀ ìbẹ̀rù ọlọ́run a ní ìdí ẹ̀ nínú iléyà tá a fẹ́ pa a níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa pé ìbẹ̀rù ọlọ́run bẹ̀rẹ̀ láti bí àníyàn bàbá tàbí ìyá tó ń gbọ́ mi kí ni àníyàn tó fẹ́ fi paléyà iléyà tiẹ̀ tó máa ń pa lọ́dọọdún kí làníyàn tó fi ń pa á ǹjẹ́ àwọn nǹkan tó lọ́n sì torí rẹ̀ tó gbé iléyà kalẹ̀ ń pé káyì torí ẹ̀ paléyà ǹjẹ́ àníyàn ẹ̀ ló fi ń pa á nítorí pé nínú àwọn nǹkan tó gbé kalẹ̀ tó ní káfi káyì torí ẹ̀ paléyà nínú ẹ̀ àkọ́kọ́ òun náà ní kéèyàn ṣe kí ni kéèyàn ṣe ọlọ́run ọba láṣo kéèyàn ṣe kí ni kéèyàn ṣe ọlọ́run ọba láṣo lọ́lọ́run fi ní pé òun ò ní ìdì kankan lọ́dọ̀ yín kadhalika sakharaha lakum litukabbiru Allah ala ma hadakum wa bashiril muhsinin ká ṣe ọlọ́run ọba láṣo ká fi ká gbé títóbi fún ọlọ́run lórí àwọn nǹkan tọ́lọ́run ṣe fún àwọn ẹranko tọ́lọ́run fún wa yìí báwa náà ṣe lẹ́mìí làwọn náà lẹ́mìí bọ́lọ́run ṣe dá wa lọ́lọ́run dá àwọn náà àmọ́ lọ́wọ́ wá sí àwọn ọ̀rọ̀ ọ̀tẹ̀ wọn lórí ba fún wa pé ká máa mú wọn ká máa pa wọ́n jẹ káwa ká máa fi wọn fi ṣègbádùn nínú jíjẹ pẹ̀lú mímu ọlọ́run ní gbogbo ohun tá a gbé kalẹ̀ yìí gbé kẹpaléyà yìí a gbé e kalẹ̀ kẹfì lè máa dúpẹ́ fún ọlọ́run ni o kẹfì lè máa kí ọlọ́run ni kẹfì lè máa yin ọlọ́run ni ìtorí ẹ̀ náà ni anabi muhammad sallallahu alaihi wa sallam tánà yìí bá fẹ́ paléyà anabi yóò darúkọ ọlọ́run pé bisimilahi kàbí tó bá fẹ́ pa gbogbo ẹran yóò bá fẹ́ pa yóò ní bisimilahi Allah akbar anabi ó gbé ọlọ́run ọba tóbi anabi ó kí ọlọ́run. jama kápáléyà yìí àníyàn àkọ́kọ́ ibi tí ìbẹ̀rù ọlọ́run ó ti bẹ̀rẹ̀ níbi àníyàn ni o nítorí pé ká pa ẹran ká dúbù nǹkan fún ọlọ́run ìbáàdà ni ìjọsìn fún ọlọ́run ni nínú àwọn nínú àwọn ìran ìjọsìn ńlá tí a gbọ́dọ̀ ṣe é fún nǹkan míì àfi ọlọ́run débi wípé ọlọ́run ṣe é léèwọ̀ gbogbo ohun tí ń bá ń jẹ́ nǹkan pípa tá a bá ti lè pa fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹran nǹkan jíjẹ náà ẹran nǹkan náà jíjẹ ẹran rẹ̀ haramu ni èèwọ̀ ni. ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run bá ọba àlekè ọlá ló fi ń pa anabi Muhammad sallallahu alaihi wasallam anabi Ọlọ́run pa anabi láṣẹ kó o tó rẹran léyà wà á kọ́kọ́ tún àníyàn rẹ ṣe wà á fi ìbẹ̀rù Ọlọ́run síwájú pé ohun tí mo fẹ́ ṣe yìí iléyà tí mo fẹ́ pa yìí kì í ṣe pé mo fẹ́ pa á fún nǹkan kan mo fẹ́ pa á nítorí Ọlọ́run ni o mo fẹ́ fi dúpẹ́ fún Ọlọ́run ni mo fẹ́ fi kí Ọlọ́run Ọlọ́run fẹ́ pa fún lọ́lọ́run fi sọ fún anabi Muhammad pé kúl inna salati wa nusuki wa mahayaya wa mamati lillahi rabbil alamin. gbèrè muhammad máa wí kó o sì máa fi kọ́ àwọn àlùmọ̀ rẹ gbẹdájọ́ ní gbogbo òun kíkí tí mo fẹ́ máa kí àtẹ̀yí tí mò ń kí àtẹ̀yí tí mo ti kí wa nusuki gbogbo ẹran tí mo fẹ́ máa pa àtẹ̀yí tí mo ti pa àtẹ̀yí tí máa pa kí n fi ní sí láyé mọ́ àtayé mi àtikú mi àtàyè mi ọlọ́run ọba ọba àlekè ọba gbogbo àgbáyé òun ló ní ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ tún àníyàn rẹ̀ ṣe kó o paléyà nítorí ohun tán ni kó o paléyà kó o fi bẹ̀rù ọlọ́run fi pa kó o paléyà nítorí pé o fẹ́ fi dúpẹ́ fún ọlọ́run ni o fẹ́ fi kí ọlọ́run ni nítorí pé gbogbo ètò ni ọlọ́run ṣe sínú àlùkùránì ọlọ́run ni kadhalika sakharna lakum la'allakum tashkurun àwọn ẹranko wọ̀nyí bọ́lọ́n bá àfà bọ́lọ́n bá bọ́lọ́n bá bọ́lọ́n bá tú wọn lẹ̀ agbára tí ń bẹ lára àgbò kò sí lára ọmọ ènìyàn agbára ká tó má sọ màálù ká tó má sọ ràkúnmí agbára tọ́lọ́hún bù wọ́n ọmọ ènìyàn ò ní àmọ́ lọ́hún tẹ̀ wọ́n lórí ba ó sè wọ́n rọ̀ fún wa ni o tọ́lọ́hún bá lè tú wọn lẹ̀ apá ọmọ èèyàn kọ̀ọ̀kan ẹranko ọlọ́run ní èmi ni mo sè wọ́n rọ̀ fún yín nkẹ́ fi lè máa dúpẹ́ fún èmi ọlọ́run ọba kẹ́ fi lè máa kí èmi ọlọ́run kẹ́ fi lè máa yin èmi ọlọ́run tọ́ba wa jẹ́ bẹ́ẹ̀ ìwọ olùgbọ́ ọ̀nà wọn jùlọ tó o ti láníyàn láti paléyà lọ tún àníyàn rẹ ṣe lọ tún àníyàn rẹ ṣe nítorí pé bọ́ ọ tún àníyàn rẹ ṣe ó paléyà ó dàbí ẹni tí ó paléyà ọ̀pàlẹ́yà ó tún jí ànọ́dọ̀ ọlọ́run nítorí pé kò sí bẹ̀rù ọlọ́run bá ń bẹ̀. anabi Muhammad sallam ti jẹ́ kó yé wa pé innamal a'mal binniyat gbogbo iṣẹ́ kọ̀ọ̀kan tá a bá ṣe kọ́lọ́n kó tó àníyàn tá a fi ṣiṣẹ́ kọ̀ọ̀kan ni ó máa júwe iṣẹ́ tá a bá ṣe níwájú ọlọ́run ẹni tó bá ṣe nítorí ọlọ́run pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run yóò máa jásí pé iṣẹ́ tọ́lọ́hún gbà ní tọ́lọ́hún fẹ́ lò ọlọ́run ló ṣe é fún ọlọ́run ó gbà á lọ́dọ̀ ẹ̀ àmọ́ tó o bá ṣe é tọ́jà pé tọ́lọ́hún kọ́ ló fi síwájú nǹkan míì torí nǹkan míì ló ṣe ṣe èyí òun kò sí ọ̀tún ṣe fọ́lọ́hún mọ́nu ni a sì máa bí ọlọ́run nú jù pé kéèyàn máa polongo ń gbóhùn ṣe nǹkan fọ́lọ́hún tọ́jà pé nínú ẹ̀mí ẹ̀ táwa ní pé nínú ẹ̀mí ẹ̀ ni ọlọ́run kọ́ ni ṣe mọ̀ pé olú ẹ ti wọnú oko ìdẹ́bọ ìwọ ọ̀rọ̀gún fún ọlọ́run ọba ń bẹ̀ gbogbo ẹni tí ọba fi ìbẹ̀rù ọlọ́run ọba fi pa iléyà ọ̀rọ̀ kó ṣe kí ni yóò jẹ ìyà ní ọ̀dọ̀ ọlọ́run ọba ìyà àkọ́kọ́ ni pé yóò pàdánù kò ní gba láàdá tí ń bẹ ń bẹ ẹlẹ́kejì ó fi nǹkan míì fi kún ọlọ́run àwọn pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run yanjú ẹ̀ ǹjẹ́ nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a bẹ̀rù ọlọ́run àkọ́kọ́ nù ni ìbẹ̀rù ọlọ́run ó wá sọ̀kalẹ̀ sórí ńgbàtọ́já sí pé ọba mọ̀ wípé ilé yàtọ̀ ọ̀fẹ́ pa yìí ọ̀fẹ́ pa ọ̀fẹ́ fi dúpẹ́ fọlọ́run ni ọ̀fẹ́ pa ọ̀fẹ́ fi kí ọlọ́run ọ̀fẹ́ fi gbé títóbi fún ọlọ́run ọba ni ọwà lọ ọwà gbìyànjú èèyàn fi nǹkan ìdọ̀tí fi kí ọlọ́run èèyàn fi nǹkan ìdọ̀tí fi sin ọlọ́run bó ṣe já sí pé èèyàn lè fi ara tó dẹ́gbin ara tó ti dẹ́gbin tẹ́gbin ti ń bẹ lára nì bó ṣe já sí pé ò lè fi sin ọlọ́run àfi kọ́ ọ lọ wẹ̀wẹ̀ náà ìwẹ̀ ìwẹ̀ mímọ́ tinú ẹ̀sìn bó ṣe já sí pé aṣọ tó dọ̀tí tó ti lẹ́gbin nú béèyàn ò ṣe gbọ́dọ̀ fi sin ọlọ́run àfi kó ṣàfọ̀mọ́ aṣọ nìna bẹ́ẹ̀ náà ni gbogbo téèyàn bá fi sin ọlọ́run kò gbọ́dọ̀ jẹ́ nǹkan ẹ̀gbin èyí ń yóò máa júwe owó tó o fẹ́ fi ra ẹran léyà jẹ́ kọjá sí pé owó mímọ́ ló fi ẹran léyà kọ́mọ́já sí pé owó gbájúẹ̀ kọ́mọ́já sí pé owó àbòsí kọ́mọ́já sí pé owó olówó kó má jásí pé ọ gbèsè onígbèsè ọ wà lọ́hùn ẹ ìgbà náà lọ́wọ́ àṣọ ń gbọ́ fẹ́ paléyà gbèsè ni ọ san náà tòbí gbèsè bá ti wà lọ́hùn ẹ owó tí ń bẹ lọ́wọ́ ẹ kì í ṣe owó ẹ owó olówó ni owó àwọn ẹni ọjẹ ní ni gbogbo ẹni tó bá ti ní gbèsè lọ́hùn bó bá ní nǹkan lọ́wọ́ nínú dúkìá nínú owó kì í ṣe tiẹ̀ àwọn tó jẹ ní ni wọ́n ní títí ó fi dá nǹkan wọn padà fún wọn tó bá jẹ́ bẹ́ẹ̀ tí ẹni tí gbèsè bá ń bẹ lọ́hùn ẹ̀ tí wọ́n á ń lọ sáré iléyà pípa tọ́já sí pé kò sáré kó san gbèsè onígbèsè kò sáré kó gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ́ fún padà kò bẹ̀rù ọlọ́run o kò páyà ọlọ́run o kò kọnu ọlọ́run bó bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run nígbà lọ́dọ̀ ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ kò ṣe nítorí ọlọ́run kò ṣe nítorí ọlọ́run mọ́ nítorí pé ohun tí ń jẹ́ gbèsè gbèsè lọ́kọ̀ọ́kọ́ yọ kúò náà wọ́n bá kú nǹkan lọ́dọ̀ ẹ̀ nítorí pé iléyà kì í ṣe ọ̀rọ̀ ọyàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọyàn kọ ọ̀rọ̀ ọyàn ń pé túláàsì ń paléyà kọ́ àfi ń kí ọlọ́run àfi yan ọlọ́run ni kódà agbọ́ nínú tán pé Abubakar pẹ̀lú Umar wọn máa fi àwọn ọdún kan lẹ̀ tí wọn ò ní paléyà kí wọ́n fi lè mọ̀ wí káwọn àlè Umar náà Muhammad fi lè mọ̀ pé iléyà kì í ṣọ̀rọ̀ yẹn amọ́dáa gbogbo ẹni tó bá ní agbára kọ́pá kóun náà fi lè wà náà ẹni tó gbẹ̀sẹ̀ tí ó gba aládájọ́ ògbédà kìámà tó pé béèyàn bá lówó lọ́wọ́ téèyàn bá ní dúkìá tó ní kápá láti lè sin ẹ̀sìn láti lè fi ṣe nǹkan fún ọlọ́run tí ó bá ṣe é tó bá dé ògbédà kìámà yọ pàdánù pé yápàgà mo sì lágbára láti ṣe kínní èmi náà ìbá máa wà nínú àwọn tó ń gbẹ̀sẹ̀ yìí ọlọ́run má ṣe wálé ní tó wá ṣàbámọ̀ ní ìbẹ̀rù ọlọ́run ni ó mú ẹ débi pé gbogbo ohun tó o fẹ́ mú jáde láti lọ́ọ́ fi ra ẹran léyà kó jẹ́ nǹkan tó ṣe kí ni kó nǹkan tó mọ́ nítorí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọjọ́ yìí wá ń pé inna Allaha tayyibun wala yaqbalu illa tayyiba ọlọ́run ọba tá a fẹ́ fi ẹran léyà fi sìn ọba tó mọ́ ni o ọba tó mọ́ kangakanga ni kò sì ní gba iṣẹ́ kan lọ́dọ̀ ẹ̀dá àyàfi iṣẹ́ tẹ̀dá bá ṣe pẹ̀lú mímọ́ àyàfi iṣẹ́ tí ẹ̀dá bá fi nǹkan mímọ́ fi ṣe béèyàn bá ń tọ́ ń gbóhùn afẹ́ paléyá tọ́ adìbí wípé owó olówó ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ òun ló jàn mọ́lẹ̀ irọ́ ló wá ń pa kiri irọ́ ní ń pa kiri ní fi ń ṣàwójọ kiri nítorí pé kó lè paléyá. Mm-hmm ọlọ́run rẹ níṣẹ́ yín wọn ànábì òsì rẹ ẹ̀sìn òsì rẹ níṣẹ́ ń gbé kọ́ ọ máa bára kiri kó ọfẹ́ fi pa ọfẹ́ pa léyà iléyà kì í ṣe ọ̀rọ̀ yàn àmọ́ dá oore ń bẹ́ẹ̀bẹ̀ sọ ń bẹ́ẹ̀bẹ̀ tọ́ba níbi ń gbé èèyàn wá ń bára kiri nǹkan mi lọ wọnú ẹ̀nu ni fàtẹ́kùlọ́ mọ̀sítàtọ́ àtùm ẹ̀sìn ti yanjú gbogbo ẹ̀ béèyàn bá ṣe lágbára mọ ní òsì ọlọ́run ọba mọ èyí tọ́lọ́run bá fún ẹ ní kápá bẹ́ẹ̀ ó ṣe èyí tí kápá ọba síbẹ̀ alihamudulilayi àwọn nǹkan tó àwọn nǹkan tó jẹ́ nǹkan ìjọsìn ní ọjọ́ ọdún iléyà pọ̀ kì í ṣẹran pípa nìkan gbólóhùn Allahu akbar Allahu akbar Allahu akbar kò gbọ́dọ̀ jẹ́ kọ́dọ̀ gbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ láti ìgbà tí zùrìhìjà ìlétè ìlétè zùrìhìjà bá ti tó ti lé láti nǹkan bíi ọjọ́ tó kọjá tí ìlétè zùrìhìjà ti dé ọgbọ́dọ̀ ti máa kí Ọlọ́run kó o ti máa gbé ọlọ́run títóbi kó o ti máa bàbàrà ọlọ́run kó o ti máa fi ògo fún ọlọ́run pé Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd tó bá dọjọ́ ọdún léyà gan tó bá jọ ọdún ọdún káṣejù kí àṣejù kó tó á wọ̀ kó tó á pọ̀ ǹjẹ́ nítorí bẹ́ẹ̀ ìwọ tí o bẹ̀ wọ́n ọlọ́run ó fi owó mímọ́ òun ló fi ra ẹran léyà fẹ́ẹ́ pa fún ọlọ́run nínú ohun téèyàn tún fi ìbẹ̀rù ọlọ́run fi rà fi ṣe lára nǹkan tí ó jẹ mọ́ ẹran léyà èèyàn ó gbìyànjú gbogbo tí èèyàn bá fẹ́ ṣe nínú ẹ̀sìn èèyàn máa ń wá mọ̀ ẹ̀ ni bí ó di bí pé èèyàn bá ń ṣe ẹ̀sìn pẹ̀lú ìfẹ́ ẹnu ìbẹ̀rù ọlọ́run aṣàfẹ́kù bẹ̀rù ọlọ́run bá ń bẹ̀ nìyẹn àmọ́ tí bẹ̀rù ọlọ́run bá ń bẹ lẹ́mìí èèyàn á ìbẹ̀rù ni yóò wà yóò máa wá wá ìmọ̀ yóò máa wá wá àgbọ́yé nípa ohun tó fẹ́ ṣe nínú ẹ̀sìn yóò wò iléyà ló dé yìí ẹran wo ló yẹ ká fi paléyà ǹjẹ́ ẹran tó bá wù mí mo lè fi paléyà yóò wá di ìmọ̀ lọ́dọ̀ àwọn àǹfà ìyẹn àǹfà iléyà ti dé o ẹran wo la lè fi paléyà o inú àwọn ìran ìran ìran wo la lè fi paléyà àwọn afọ ṣàlàyé fún un gbé bàhímọ́tò lànà àmì ràkúnmí eh, ẹran ẹran màálù ẹran mẹ́ẹ̀ gbogbo ìran ẹran mẹ́ẹ̀ àwọn ẹran tí iléyà wọnú ẹnu ni àwọn ẹran wọ̀nyí wọn sì gbọ́dọ̀ jẹ́ wọn gbọ́dọ̀ jẹ́ ẹran abàrùn wọn gbọ́dọ̀ jẹ́ ẹran tó ti nílẹ̀ ìfilára ẹran tó ti mú kún kàbẹ́ran tó ju ẹ dà kàbẹ́ran tí òwò ẹ tí ìwo rẹ ó ti ṣẹ́ ẹran tó lálàáfíà òun lèèyàn fi ń palẹ́ àlèèyàn fi ń súnmọ́ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run gbọ́dọ̀ wà fún ẹ láti lè wá ohun tí anabi Muhammad sallallahu alaihi wasallam tó júwe fún wa àti ohun tá anabi Muhammad máa ń pa nínú ẹran léyà tó fi júwe fún wa pé ohun tó yẹ kẹ́ ẹ fi palẹ́ àrè kì í ṣe pé kò ṣe nǹkan tó wù ẹ́ nínú àwọn ìbẹ̀rù ọlọ́run nù ni tó ẹni tí ọba bẹ̀rù ọlọ́run yóò ṣe ohun tó wù ú ni ẹran tó bá wù ú ni ó rà nígbà kò sí wàhálà tí wọ́n ní ká paléyà ni kò rí bẹ́ẹ̀ gbogbo tá a bá fẹ́ ṣe ẹ jẹ́ ká ṣe pẹ̀lú bẹ̀rù ọlọ́run ẹlẹ́ẹ̀kí nínú àwọn nǹkan tí ó tún jẹ́ tí ó tún tí ìbẹ̀rù ọlọ́run ó tún mú ẹ débẹ̀ ìgbà wo náà ń pa ẹran léyà àbí kó tó débẹ̀ ẹran tẹ́ ẹ lọ rà tẹ́ ẹ fẹ́ fi paléyà ẹ̀yin olùgbọ́ mi ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run ẹ kọ́ àwọn ọmọ yín lẹ́kọ̀ọ́ ànábì ò ní ẹ̀sìn ọgbà wá láyè ká máa fi ara fi ni gbogbo tí ń jẹ́ ẹ̀dá ọlọ́run ó lè jẹ́ èèyàn ó lè má jẹ́ èèyàn kó jẹ́ ẹranko tó bá lè jẹ́ ẹ̀dá ọlọ́run tóun náà lẹ́mìí tó lẹ́ran tó lómi lára ìsìlámù ní ìsìlámù gbà wá láyè pé ká fara ni wọ́n náà ni ànábì fi ṣàlàyé fún wọn pé tó bá dìgbà tẹ́nìkan ọ̀kẹ́rin bá fẹ́ dùn bú ẹran ọ̀bẹ tẹ́ ẹ fẹ́ fi dúnbú ẹran ni ẹ lọ́ọ́ pọ́n ọ̀bẹ ni kó mú dáadáa kẹran ni má rí nira ẹ wá wò gbésí ayé àwọn ẹnìkan lẹ́yìn nígbà tí wọ́n bá lọ rẹ ẹran léyàdé wọ́n máa wá gbọ́ àwọn ẹran nì ní kẹ́sẹ́ síra wọn wọ́n máa wá fi àwọn ẹran nì wọ́n máa wá fi kanra wọn kọ́dà àwọn ẹlẹ́mí àwọn ẹlẹ́mí àtún máa fi ta tẹ́tẹ́ ẹ bẹ̀rù ọlọ́run o gbogbo ìnira tẹ́ ń kó bá àwọn ẹran wọ̀nyí ìlérí ọlọ́run ni ẹ̀yin náà rí ni aláyé ẹ̀ tó rí ni ẹjọ́ gbẹdàgbẹ́ kìyàmà ẹ má gbàgbé arábìnrin tánàbí ni ó wọnú ná látara ológbò látara ológbò ológbò tó so mọ́lẹ̀ tí ọ̀jẹ́ kólógbò ní jáde kọ́ fún olóúnjẹ jẹ tí kò sì fún ológbò yẹn ló ń jẹjẹ tó ológbò ní fi kú tànà ibi ni ó dèrò náà látara ológbò ìwọ tó wá tó wá lọ ra ẹran tẹ wá ń fi àwọn ẹran fi kanra wọn ẹ wo ìnira tẹ ń kó bá àwọn ẹran nì ẹ wo ìdààmú tẹ ń kó bá àwọn ẹran nì ẹ wo ṣùtá àti àti ntamíromi tẹ ń kó bá àwọn ẹran nì ẹ sì lẹ́fẹ́ fi ṣetọ́ lọ́hùn ìbẹ̀rù ọlọ́hun dà ẹ bẹ̀rù o tẹ báwọn ọmọ yín bá fẹ́ kó àwọn ẹran tẹ lọ rà lọ kó wọn jẹun ẹ sọ àsọọ́lẹ̀ fún wọn ẹ má fi àwọn ẹran yìí fi kan o bẹ́ẹ̀ bá lè fi wọ́n fi kan ìbínú ọlọ́run ni o ìdààmú látọ̀dọ̀ ọlọ́run ìyà ọlọ́run ni o ìléríjà ọlọ́run bẹ́ńbẹ́ ẹja bẹ̀rù ọlọ́run o gbogbo àwọn ẹran tá a bá rà afẹ́fẹ́ sin ọlọ́run ni àní ká máa lọ fi ẹran fi kan gbogbo ẹni tí máa lọ fi ẹran fi kan àfa ọ̀pàdánù oore tó fẹ́ rí mbẹ́ yóò tún jí àlọ́dọ̀ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run dára wa jẹ̀mọ́ bàbá ní ká paléyà ká paléyà ká bẹ̀rù ọlọ́run kì í ṣe pé kọ́ paléyà kọ́ wá kó gbogbo ẹran sínú ilé alákọ̀ọ́kọ́ kó tó débẹ̀ ìgbà wo lọ fẹ́ paléyà ṣọ́ọ̀kàn pa nígbà tó bá wù ẹ́ ni o pa pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ni ni ó tẹ̀ ọ́ lórí ba ń gbé àsìkò tí ó yẹ ká pẹran léyà sí ló ká pẹran léyà sí èèyàn pẹran léyà ṣáájú kí wọ́n tó ṣe kí ni <coughs> ṣíwájú kí ìmáàmù kó tó kírun tán èèyàn paran léyà ṣíwájú ìrun ìrun ṣíwájú ìrun léyà ṣíwájú ìrun ọdún béèyàn bá pa ẹran léyà ṣíwájú ìrun kò pa léyà ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run àwọn ẹlẹ́mìí dá alára lẹ́ni nísìnyí wọ́n ní kékeré tètè pa kalẹ̀ kó fi lè bá ẹran tó o bá pa kalẹ̀ kó kó fi lè bá eléyàn ẹ ṣe kì í ṣe ẹran léyà òun tó pé òfin bẹ̀rù ọlọ́run fi ṣe o ẹ jẹ́ ká tẹ̀lé ìlànà anábìá muhammad sallallahu alayhi wa sallam ẹ wo sàábì adé muhammad al-barra ibn azib agbá ọ̀rọ̀ ẹ wá látọ̀dọ̀ bara ọmọ azib ìyọ́nà ọlọ́ba kọ́mọ ọlọ́ba ọ ń sọ fún wa pé sami'tu nabiyya sallallahu alayhi wa sallam yakhtub ó ní mo gbọ́ pé anabi muhammad ó ń ṣe kútúbà ní ọjọ́ léyà fakọ́l anabi wọn sọ fún wa inna awala ma nabdawu min yawmina haza an sọliya thumma narshi fananhar anabi ní ohun tá a máa fi bẹ̀rẹ̀ ọjọ́ wa lẹ́nu yẹn gbọ́ ọjọ́ léyà òun náà ni pé ká kírun ìdì náà lẹ́yìn ìgbà tá a bá wá kírun ìdì á wà padà sílé á wà lọ pẹ̀ràn léyà èèyàn máa ń lọ kí ìdì náà ni kó ṣe kí ni kó pẹ̀ràn léyà béèyàn bá pa kó tó lọ kídì mhm, iléyà kọ́dọ̀ pa anábì ní faman fa'ala hadha faqad asaba sunnatana gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó kídì náà tó wá lọ paléyà eléyìí ó tẹ̀lé súnà wa nù ni ó tẹ̀lé ìlànà ìlànà wa nù ni wàmọ̀ náhàrà àmọ́ gbogbo ẹni tó bá lọ ṣe kí ni gbogbo ẹni tó bá lọ paléyà ṣíwájú kó tó lọ. kídì kó tó lọ kírun fainama wa lahamun yukọdimu ha lé ahlihi leisa mina nusuk fi dada dáadájọ́ kan pẹran lásán ọkàn kan pẹran lásán ó ń fún àwọn ará ilé kì í ṣe ẹran ìbáàdà kì í ṣe ẹran iléyà kì í ṣe ẹran ìjọsìn. látara eléyìí náà náà ni sàábì anábì Muhammad tá a tún pè ní Jundab ọmọ Sufyan àtàjálẹ́ al òun náà ń sọ fún wa pé. ضحينا مع رسول الله صلى الله عليه وسلم أضحية أضحية ذات يوم nbẹ àwọn ṣe eléyà pẹ̀lú anabi muhammad níjọ́ kan fayida unasun kọdizabahu dahayahum kọbla salat àwọn arí ń pé àwọn ẹnìkan gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń ṣe lénìí àwọn alákatakítí àwọn nìkan wọ́n ti pa eléyà ṣọ́ọ̀dún kan tó kírun falamọ sọ̀rọ̀ fàrọ̀ ahùn nàbí sọ̀rọ̀ sálàm anahum kọdizabahu nígbà tánábi wá kó tánábi kírun tán tánábi padà kó níbi irun ànábi nígbà àwọn aláwọn ni wọ́n ti ṣe kí ni wọ́n ti paléyà ànábi wá ń sọ fún wọn pé mọ̀nùtàbà akọ́bẹ̀là sọ̀láàt gbogbo ẹni tó bá ti lọ paléyà ṣọ́ájú kó tó kírun gbogbo tó ti dúnbù ẹ̀rẹ̀ ṣọ́ájú òun faliyezba makana okoro ọkọya lọ pẹran mi o kò tí ì paléyà o wàmùkánà lam yezba hàtà sọlẹ́yìn náà faliyẹsibá alásìmílá gbogbo ẹni tí o bá ti pa títa fi kírun kún náà pa pẹ̀lú orúkọ ọlọ́run ǹjẹ́ torí bẹ́ẹ̀ ẹ jẹ́ abẹ̀rún ọlọ́run ẹ má jẹ́ àṣẹ kan náà pẹ̀lú fẹ́nu ẹlẹ́ẹ̀kẹ́ èyí táwa fi parí ẹ̀ àwọn ẹlẹ́mìí ń bẹ jọ̀mọ́ ẹran léyà ẹran ìbáàdà ni ẹlẹ́mìí ṣìnà ẹlẹ́mìí fi ń ṣe ẹlẹ́mìí pẹ̀ràn léyà èyí táwọn ará ilé ẹ̀rí jẹ́ ń bẹ̀ èyí tí àwọn aláìní àwọn mọ̀sákìn àwọn tí wọn ò rí jẹ tí wọn ò rí mu àwọn èyí tí wọn rí jẹ kọ́dà àwọn wọn ò rí kankan jẹ ń bẹ̀ ọkùnrin mi ń bẹ àfà ńgbà tó bá ti ń dúgbò ẹran báyìí bẹ́ẹ̀ náà máa pín àwọn àlè ní pín lọ fún ni àwọn àlè láìlára ìlọlọ ẹ sì bẹ̀rù ọlọ́run aláàjì ò sì bẹ̀rù ọlọ́run yìí tó ń ṣe láti jẹ ó tó bẹ́ẹ̀ ó tó gẹ́ẹ́ wọn ò ní kẹ́ ẹ máa pín ẹran léyà kiri lọ fáwọn àlè ẹ jẹ ìyà lọ́dọ̀ ọlọ́run ẹran ìbáàdà ni ẹran tá a ti ń fi ń tá a fi ń fún àwọn aláìní tá a fi ń fún wọn ní ìgbàyè lọ́jọ́ iléyà táwọn náà máa àwọn náà wà nínú dùnnú wọ́n wà nínú ayọ̀ táwọn àfà ẹlẹ́mìí bẹ tọ́jọ́ sí pé ará alé ẹ̀ àwọn ará alé ọ̀gbádùn ẹ̀ ìyàwó rẹ̀ ọ̀gbádùn ẹ̀ àwọn ọmọ ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ léyà mélòó kan jẹ bó ṣe pín ó pín ó pín ó pín lọ fún àwọn àlè ó pín lọ fún àwọn oníṣìnà ẹgbẹ́ àwọn tí ń bá ṣèranù níta gbogbo owó tí ọba paléyà tọ́já sí pé àwọn tó ń bá ṣèrànù níta ló ń pín fún àfa iléyà rẹ ó ti wọ mi ó ní gba ládàkẹ́ lọ́dọ̀ ọlọ́run nítorí pé ọkọ̀ síbẹ̀ wọn ọlọ́run lára rẹ ọ̀ràn ti ń pé ohun tó ń ṣe ni ọlọ́run ló ń ṣe fún ni ọ̀yẹ́ pé ohun tó ọ̀nà rádaràda ọ̀nà àbàjẹ́ tó ń fi tó ń lò nínú ìgbésí ayé ẹ ibẹ̀ ló tó wá ń pín ẹran tó torí ọlọ́run ọba tó fi ń dúpẹ́ fọ́nà ibẹ̀ ló wá ń pín sí tó bá pín síbẹ̀ ẹ̀gbin ẹ̀gbin ló ń fún àwọn tó ń fún àwọn tó ń lọ fún jẹ ni ẹ̀gbin ló ń fún wọn jẹ ìgbẹ́ ló ń fún wọn jẹ ìwọ náà ó sì jìyà lọ́dọ̀ ọlọ́run nítorí pé bá a bá pẹran léyà àwọn aláìní wọn ní ká fún wọn àwọn tí wọn ò rówó rẹran àwọn tí wọn ò rówó ra nǹkan kan jíjẹ àwọn ní ìsìláàmù ní ká pín fún káwọn káàkiri sí pé ká pín gbogbo ẹ̀ ká fi ilẹ̀ káwọn ọmọ wa mọ̀ nípa àwọn ń ṣọdún káwọn ìyàwó wa mọ̀ pé àwọn náà wà nínú gbẹ̀dẹ̀mùkẹ̀ níjọ́ ọdún àmọ́ ńgbà wọn pín ogún ńgbà tí wọ́n palẹ̀ wá pín gbogbo ẹ̀ ńgbà wá pín kò wá kún kankan wọ́n wá jẹ́ pé e, egungun ẹ̀yìn nìkan lọ́wọ́ fi ilẹ̀ lé àti eré àtẹ̀sán kan ṣá kan kan láti sábà nǹkan sí ayé ló ń ṣe òun ṣé bọ́n ṣe ní kó ṣe é nu bí ìsìláàmù ṣe ní ó ṣe é nu ó jẹ́ àlọ́dọ̀ ọlọ́run tètè padà sẹ́yìn kó tún àníyàn rẹ ṣe èyí tó bá ṣe lọ́dún yìí kó ṣe pẹ̀lú bẹ̀rù ọlọ́run láníyàn tó dáa sínú iléyà tó fẹ́ papọ̀ fẹ́ ṣe fún ọlọ́run ni owó tó bá fi pa ẹran léyà kọjú owó tó mọ́ gbogbo ọ̀nà tó gbà fi gbà fi pa léyà kọ̀ gbọ̀nà halal ọ̀nà ẹ̀tọ́ ọ̀nà tánàbà Muhammad sallallahu alaihi wasallam tí islam là kalẹ̀ fún wa ọ̀nà náà ni kò gbà kó fi kó fi pa kọlọmọsá ìkọ́ni kọ̀ọ̀kan wa mọ̀ ṣe èyí tí a wí ọlọ́run kà á kún ìhun tá a gbọ́ tá a fi ṣoríire ọlọ́mọsá ìkàwákọ́ni tó ṣoríire látara ẹ̀ àwa náà tá a sọ ọlọ́run kàwá pé tó ṣòye látara sísọ rẹ̀ gbogbo ìta wí lọ́dún yìí ọlọ́run má ṣe láṣẹmọ fún wa léyà náà ń súnmọ́ wa àwa náà ń súnmọ́ ọlọ́run jọ bá wa láyé ọlọ́run jọ bá wa láyé gbogbo ẹni tó ti láníyàn pé mo fẹ́ pa léyà tó ti níhun tó fi pa ọlọ́run má da programu ẹ̀rú má dé tòrú mọ́ lọ́wọ́ gbogbo ẹni tí ń fẹ́ láti ṣe tí kò tí ì rí àzìkí tó fi ṣe kó tó dìgbà náà ọlọ́run bá bò wọ́n láṣẹ bá kó kẹ́tì wa kó àrísìkí tiwa inú ilé ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run jó rójú jó dùn ọjọ́ ọdún ọjọ́ dùnú ni má ṣe lọ́jọ́ bànújẹ́ fún wa má ṣe lọ́jọ́ ẹkún má ṣe lọ́jọ́ tá a máa ká tá a máa tá a máa tá a máa kájọ wọlá tóbi wọlá rẹ wọlá àánú rẹ wọlá àjẹkàn ṣòro lọhùn aza wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin. allahu akbar allah.